أما بعد هو عباد الله اتقوا الله تعالى أقوى تقوى قال سبحانه وتعالى في القرآن الكريم إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والحضر قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أدى تقوى الله عليكم يا الله قولوا يا جاتوا الله كما بعد يا محمد صلى الله عليه وسلم أن يرسل الله èyí tí ó jẹ́ àkórí kútúbà wa lónìí òun náà ni hakikatul eid fi islam ọdún tábà ń sọ̀rọ̀ nípa ọdún ṣíṣe kí ni ìdí jẹ́ ọdún gangan nínú islam fi ọdún rẹ̀ ń tán pè lọ́dún léyìí tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe é sẹ́mi ayé rẹ̀ eléyìí ni kókó tàbí tara wa sọ. àmọ́ àkọ́kọ́ ká tó tẹ̀síwájú lórí ẹ̀ àwọn kankan bẹ tá a gbọdọ̀ gbóyé àwọn tá a jẹ́ mùsùlùmí òun náà ní ìpìlẹ̀. ìkan tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí tí wọn ò fi gbàgbọ́ yé ẹ̀sìn tẹ́sí ò fi yé wọn kò sí tó fà á wọn ò gbọ́ ìpìlẹ̀ ẹ̀sìn yìí àwọn kankan ń bẹ ní ìbá ti gbọ́ yẹnu pìlẹ̀ ẹ̀sìn kò sí bá ṣe lè ṣàlàyé fẹ́ tọ̀ ọ́n tó kò níwè ọlọ́run ló sì lè mọ̀nà mo kéwò rán ìyẹn lè kéwú kọ́lọ́ máa fi àgbọ́yé rẹ̀ kọ́lọ́ máa fi kọ́lọ́ máa tọ̀ èyí sì lè má kéwú àlàyé làwọn àfa ó fún tọ́lọ́ òfin ló yé àwọn kankan ń bẹ tó yẹ pé àwọn tá jẹ́ mùsùlùmí. a mọ̀ sẹ́rí alámọ̀rí wa ọrọ wa ẹ̀sìn wa a mọ̀ sẹ́rí rẹ̀ àbí ò èyí tó gbé alákọ̀ọ́kọ́ káwa mùsùlùmí mọ̀ darí ọ̀rọ̀ wa sí pé ká ṣe àbá ṣe é ṣe ká ṣe òun náà ní sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹta òun ni alìjìmá etí àwọn sọ̀hábà tí wọ́n ń fọ́ ìfẹnukò lórí ẹ̀ láwọn àbájọ lọ pé peter ń pè ní ìmọ̀ kọ́ọ̀lọ̀ lọ́ọ̀hù kọ́ọ̀lọ̀ rọ̀súùr kọ́ọ̀lọ̀ sọ̀hábà ìmọ̀ jù bá ń lọ wọ́n bá ń sọ̀rọ̀ nípa àmì ọlọ́run sọ ànábì sọ àwọn sàádé sọ báyìí àwọn bíbá yìí ló yẹ káwa tá a jẹ́ mùsùlùmí ló yẹ ká máa darí ọ̀rọ̀ wa sí yálà ọ̀rọ̀ ẹ̀sìn ni àbí ọ̀tọ̀ rẹ̀ sìn á máa darí ẹ̀ síbẹ̀ bẹ́ẹ̀ máa ń sọ eléyìí ẹni yẹn yóò rí ìtọ́sọ́nà náà ọba eléyìí pèlè ńláńlá ni tí ó pọ̀lọpọ̀ àwọn èèyàn. bàbá ló sọ̀rọ̀ nípa ọdún ṣíṣe muslim àwa padà síbi àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí pé kí ni àwọn ìpìlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí kí ni wọ́n sọ nípa ọdún. ọlọ́run bá sọ ní Al-Qur'an Karim ó ní inna iddata shuhur inda Allahi olúwa ní òǹkà àwọn oṣù òǹkà àwọn oṣù lọ́dọ̀ ìwọ̀n ọlọ́run ìsìnà aṣàrọ̀ ṣàhàrọ̀ oṣù méjìlá ni ọlọ́run ní oṣù méjìlá òun ní òǹkà oṣù lọ́dọ̀ tó ń. sí kìtàbílà èyí tá a sọ yìí ó sì wà ń dupẹ́ ọlọ́run ọba nu kí sí alukóhálì kẹrì méjìlá lọ́lọ́run ọba kò sùn. yawma khalaqa samawati wal ard. níjọ́ tọ́lọ́run ọba ti dá sọ́mà tó sì dá ilẹ̀ lọ́wọ́ ti dá àwọn oṣù méjèèjìlá yìí náà nítorí pé lílọ bíbọ̀ kílẹ̀ ń mọ́ kílẹ̀ ń kú ní sọ́nà ló wà ìyẹn pé òun lọ òun yọ òun yọ ìràwọ̀ yọ àmì òṣùpá yọ òṣùpá wọ̀ àwọn eléyìí láti ń ka ọjọ́ látọ̀jú oníṣe ìbílẹ̀ bá sún níṣe òun wọlé òṣùpá jáde láti mọ̀ pé a ti ń kò ní ọjọ́ júmọ́ àbọ̀jọ́ sábìtì níjọ́ tọ́lá ọba ti dá sẹ́mọ̀ àti lẹ́ẹ̀lẹ̀ lọ́nà ti dá oṣù méjìlá ìbéèrè àpèjì àti ìbòrè àyẹ̀ ni pé kálukó bí ẹ pé tẹ́lẹ̀ máa ń rìn káàkiri nínú ẹ̀ nínú àyà yìí ẹ̀dàkùn sí oṣù January February ni àbí Muharram Safar tí mo mọ̀ tó kọ́kọ́ gbé bá ní pé ọlọ́run sọ pé oṣù méjìlá ni mo ò kókò bọ̀rọ̀ dààmú làákàyè rẹ pé oṣù tó náà bá ń rìn ká àti pé òǹkà oṣù lọ́dọ̀ wọn náà ọba méjìlá ni oṣù Muharram Safar ni tí í ṣe oṣù fújìlá kìí ṣe oṣù January fourteen ti sá lò yìí oníwòn kan náà mo ti fẹ́ ṣe báwọn oṣù yìí òun lọ́wọ́ ti ń to ìtẹ̀mí ẹ̀sìn wa tabajẹ muharram sọfà rabil awal òun lábàdé fún láti wọnú Ramadan oṣù Ramadan àtọ́dá Ramadan ìlà gbáwẹ̀ òun lábàdé fún láti ṣe kí ni láti ṣe oṣù yìí òun náà ni àwọn mùsùlùmí kà oṣù yìí lápẹjù ẹni sí oṣù ojú ọ̀run na oṣù oṣù oṣù tá ń lọ káwọn yẹn ń kà ní sí oṣù january february àwọn january lónìí oní january first kò sí tó kàn ní mùsùlùmí pẹ̀lú january first. àtàrí ọdún kan lánàá kò sí tó kọ̀ọ̀ bẹ́ẹ̀ torí oṣù nìkan lọ́wọ́ bá fi ń parí ohun tó fi ń ka ọdún fún wa èyí tí ń fi ń ka ọdún fún wa òun haram sọ́fà ọ̀bùn àwọn. tóun gbẹgbẹ́ bá parí sórí wọn kò lọ́dún fún wa àbí kò lọ́dún fún wa. ẹ wá àwọn ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí níbi tí nǹkan òye mùsùlùmí dé wàláhì báyìí sọ́njẹ́ ẹjọ́ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí bó ti di aago méjìlá báyìí wọ́n bẹ̀rẹ̀ àdúrà ni wọ́n bẹ̀rẹ̀ àdúrà ẹtú yẹn lọ́fílà yẹn lọ́fílà ẹtú kakurani ẹtú pàtẹ́sùdà wọn fà pé àti bọ́ọ̀lù tó ń tẹ̀lé. ọlọ́sọ̀rọ̀ àlùkò hàn kẹrì tó sọ àdùtò kọ́ hàmì wàlìkìtà bìlìmùbìn olùwàlì wàlìkìtà bìlìmùbìn olùwàlì mo búra pẹ̀lú àlùkò hàn kẹrì àlùmùbìn àlùkò hàn jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ tó kíyà ni tí ò ní tí ò lábàwọn nú olúwa ní ìnà àǹzànàhù etí ń búra fún yín sí ni pé dájúdájú èmi ọlọ́run àǹzànàhù aṣọ àlùkùránì yìí aṣọ kalẹ̀ sí ilé ilá tó ń mú bàwọ̀ kà aṣọ kalẹ̀ ní òru alálùbáríkà òru alápọ̀nlé ẹgbẹ́ náà bá lóun sọ àlùkùránì kalẹ̀ ni kò sọ olóhùn sọ kalẹ̀ lóru kan olúwa sọ pé ọjọ́ tí mo sọ kalẹ̀ yìí òun tí mo sọ kalẹ̀ rí oṣù tó bọ́ sílẹ̀ kò sọ fún wa mẹ́rin. àmọ́ ẹ̀mọ́ tí mo sọ àlùkùránì kalẹ̀ sí ilé láti mo bá rọ̀ kà ní òru òru tó jẹ́ òru alákànlé òru alálùbáríkà òun ni mo sọ àlùkùránì kalẹ̀. inna kunna mundirin ọlọ́wà ni fíìhà olúwa nínú òru nínú òru tí mo sọ àlùkùránì kalẹ̀ yìí nínú òru gangan rúfurọ̀kù kúlù hamul hakim nínú òru sọlù mo sọ lùdánì yìí ọjọ́ ẹ̀gẹ́gẹ́ tó sí òun lọ ọjọ́ ẹ̀gẹ́gẹ́ lè ní ọlọ́run ọba ní ń bùbù àlámọ̀ rí gbogbo ẹ̀gẹ́ ènìyàn pátá tí kò fún un níjẹ́ tó tí ó lọ́dún òní òun ni wọ́n pẹ̀lú lẹ́yìn alágbájá ń lówó bọ̀ ó òun yé kọ̀ọ̀ sí mo dá lágbájá tó lóun fẹ́ ṣe gbá òun fẹ́ sàwọn tí ń tọ́ òun ní ọlọ́run sáǹpẹ̀ pé mo ti tọ́ sí lóòrùn ọ. ọlọ́run ní òru wo ni a sọ àlùkò ni. ẹ dákòtò lọ náà sọ àlùkò tí oṣù tí òru oṣù tó lọ́wọ́ bá ń lò tí oṣù ń lò ni. tó ọwọ́ akójọ pé ẹ́ afẹ́ parí ọdún yìí afẹ́ bọ́ọ̀dún tuntun yìí ṣàdúrà orí ọdún yìí ọtí ṣe mistake. èyí tẹ́lẹ̀ wọn bá fi ń yẹn lọ́rẹ́ wọ́n ti pín èyí tí ó ṣẹlẹ̀ fún ọ̀sẹ̀ tó wà yìí wọ́n ti kọ́ ìran lókùtọ̀ ń ṣe. gbogbo ọlọ́run ní àsìkò tó ń mọ ń kọ́ pẹ́gẹ́ ní òòrù tí mo sọ àlùkò àlìkalẹ̀ ni. nítorí wàá kàn wọ́n kọ́ jẹ́ mùsùlùmí òun ni kọ́ wọ́n wá òòrù wo òòrù wọn sọ̀kọ̀ olúwa ni wọ́n ń sọ nínú oṣù tí ajé pé inú oṣù bá bọ́ sí òun inú oṣù ńlá máa wá bẹ̀rọ̀ kí ni ọlọ́run ẹ ọ̀sẹ̀ fẹ́ yíjú bára lọ́dọ̀ yìí máa ti báyìí fún mi ọlọ́run wa ní ìran ọ̀dọ́ lọ́wọ́ sọ̀kọ̀ alẹ́ kalẹ̀ kò tán àbí òtán kílẹ̀ wá lánàá kílẹ̀ ń ṣe lánàá ọdún wo ni kò kọ́kọ́ yìí sọ́kọ́ pàdé kọ́kọ́ nílò rẹ ni àbí ń ẹ̀kọ́ sí lónìí kò sí pé kọ́ náà pẹ̀lú ewu January February kò kán èyí tó fi ń ṣètò fún wa òun ló ṣojú ọ̀run olùwàlẹ̀ sọ́nù ramadan alẹ́bi ounzila fihi alukur'an olùwàlẹ̀ ẹ̀rí nínú oṣù ramadan òun ni mo sọ alukur'an kalẹ̀. a jẹ́ pé tí ìrìn àyè fura kúkú muhammed hakim oṣù táwọn wá oṣù táwọn wá òru tí wọ́n sọ alukur'an kalẹ̀ oṣù táwọn wá a jẹ́ pé ní oṣù ramadan la máa wá nínú ramadan ìwọ̀n ọ̀gbọ́n lọ́wọ́ wa máa ń pé kádàrá kálukú ló máa ń tó yàn èyí tó bá ti yàn lọ́dún yẹn ti yàn nù ó tún dọdún mìíràn nínú ọ̀mọ̀dán náà ni àmọ́ ní ọ̀mọ̀dán náà ni kèé sí gbogbo ọ̀mọ̀dán lẹ́yìn látùn òru kánmi ní òru ọ̀mọ̀dán rèé òru wá bọ́tí òru ilé mọ́kànlú fẹ́ẹ́nu. òun ló ń fẹ́ lẹ́yìn pẹ́pẹ́ àwọn ajẹ́ mùsùlùmí kùhán àtàdísà lẹ́bi sallallahu alaihi wasallam òun ló mọ gáìdì wa kí ni ká ṣe kí ni ká ṣe kó àǹfààní ti ní ibẹ̀ lọ́mọ dárò rẹ̀ ṣe sí ẹlẹ́kùnrin tó mú aago méjìlá tó mú pé òun lọ́jọ́ ń bẹ̀rẹ̀ ẹlẹ́kùnrin tí ó ti wà nù kọ́ ọ̀rẹ́ ti wà nù pé aago méjìlá lọ́jọ́ ń bẹ̀rẹ̀ ká tiẹ̀ ní pé bó ti yẹ kó rí nù pé aago tá a bá ti bọ́ sí ọjọ́ kejì báyìí kò ní kẹ́tẹ̀ bẹ̀rẹ̀ àdúrà ká ní bó ti yẹ kó rí nù sẹ́pẹ́ tó wáyé bá méjìlá ti fẹ́ẹ̀lì ká tẹ̀ ní pé December náà ṣé o kó bóyá adébẹ̀ ń tẹ́gbẹ́ ọmọkùn méjìlá ṣé bẹ́ẹ̀ ló ti dá ń bẹnu kùránì tiẹ̀ àbádìsí anábẹ́ Muhammad sallallahu alaihi wasallam kí aago méjìlá lọ́jọ́ mẹ́rin èyí tó wà lákọọ́lẹ̀ ìgbà tó jọ ń bẹ̀rẹ̀ àsìkò mọ́gbúbì ni abatiwo mọ́gbúbì báyìí nígbà yìí àti bọ́dí sátọ̀dì sọ pé nísìnyí nǹkan olúwa ti kìlọ̀ fún yín gbogbo ìgbésẹ̀ tẹ́ bá gbé ẹ̀yin tẹ́ gbé mùsùlùmí ẹ̀yin tẹ́ gbé mùmìnì ìgbésẹ̀ tẹ́ bá gbé ẹ má gbogbo ẹ̀yìn ọmọ ẹ má gbogbo ẹ̀yìn àmì Muhammad. àwọn ni wọ́n bọ̀ wọ́n fún yín mọ́ra. alẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀sán náà alẹ́ mi wa pé ìgbà tó ìgbà tó wù ú bọ́ sí alẹ́ mi ni mẹ́wàá gbẹ̀yìn ọ̀rọ̀ bọ́ọ̀lù mẹ́wàá gbẹ̀rọ̀ òun lọ́sẹ̀ mẹ́wàá gbẹ̀rọ̀ dáná ni làwọn mùsùlùmí máa ń kó lọ sí mọ́sálásí ó máa ń ṣe ẹ̀ṣẹ̀ káàfù ala nwa wá òru lè látò lè lati lè látò kọ́dìrì òun náà ni lè látò bá wa kà. Ramadan tó kọjá lọ òun náà ti kọ́ bírìtì bọ́n ti bára rẹ lónìí bọ́n ti bára yín náà gbogbo èyí tó ti kọ́ nígbà Ramadan náà ni òun ni wọ́n ń bọ̀ òun ni wọ́n ń bọ̀ òun Mm. a gbọ́dọ̀ gbàgbọ́ yí ẹ̀sìn wa dé bẹ̀rù ni. tó o pé bọ́lá yìí pé omi ló ṣe mm, kí lẹ́sìn tèmi lè ṣe kí lẹ́sìn mi ni má ṣe ilé ilé àgbọ̀ Islam wa sallallahu ala wa ala wa sahbihi wa sallam. والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم هذا بطلان عليكم كيالان ويا جيجتالان ومبا نبى محمد صلى الله عليه وسلم كما دين صلى يبو طبعا كاسو دون الإسلام islam ló máa sọ pé ìtànkù lọ́dún rè ìtànkù lọ́dún rè ní tí islam bá ti pè lọ́dún ẹ má pè lọ́dún ní tí Islam bá ti pè ní ọdún àgbọ̀rọ̀ pé lọ́dún. àdìsí àfáwà Anas bin Malik ala. ta'ala anhu. ó nígbà tá Nabi tó dé Madina. ó wá rí àwọn kan bẹ́ẹ̀ Madina àwọn ni àwọn Yahudi àwọn Yahudi bẹ́ẹ̀ Madina kánábì tó dé bẹ́ẹ̀. bọ́lá bọ́lá ń bá ń sọ pé àwọn àwọn Yahudi alukitabu ni àbá alùkìtàbù kọ́ alùkìtàbù méjì la máa ń kà á ní àwọn yẹ̀húdí àtàwọn àtàwọn nàṣọ́ ànábì wa bá àwọn yẹ̀húdí ó bá wọn ní Madina àwọn ànábì wa rí pé àwọn ọjọ́ méjì kan bẹ láàrin ọdún àwọn yẹ̀húdí yìí máa ń yọ kalẹ̀ tó máa fi ń ṣeré oríṣiríṣi oríṣiríṣi ànábì wa pè wọn ànábì ni má àdáni yọ̀ọ̀mán tẹ́lẹ̀ àbúlà fìhìmá anábìrin mm. ewu làwọn ọjọ́ méjì mm. tẹ́ ẹ yọ kalẹ̀ yìí tẹ́ ẹ máa ń ṣe eré oríṣi méjì mẹ́ a wọn lọ́jọ́ méjì yìí ọdún làwọn fi ń ṣe ọdún mi à àníwẹ̀ ká ní ọdún mi o ọlọ́run ti fi ọdún méjì mi rọ́pò tó ń lóore ju ọdún tẹ̀ ti ń ṣe yìí ó lè jùlọ ó ti fi rọ́pò fún yín o. ìbéèrè tábìlì pé báńdà ti fi ni tí ọtí tí wọ́n ń sẹ́wọ̀n ni ó di halali àbọ̀dé haramu bí èrò ọ̀rọ̀ rẹ bẹ́ẹ̀ anábì ní ọdún sẹ́yìn ṣe yìí ọlọ́run ti fi méjì ní ìrọ́pọ̀ méjì ní òbí rọ́pọ̀ òun ni ọdún ààwẹ̀ àtọ́dún léyà èyí tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ ní sí àlá inú ọmọ jẹ́ ni àbí àrá lójúmọ́ ó ti di haramu jọ náà wọ́n ti káńtù rẹ̀ níbẹ̀ máa ṣe yóò fi ọlọ́run bẹ̀rù sí i ìṣẹ̀mọ́ wọn sọ pé kẹ́lẹ̀ tọ́lọ́ wọn pé àwọn hálù kìtàbì àlejò oúnjẹ wọn tọ́lọ́ wọn bá sọ nù kúránì ẹ mọ́ dààmú ara yín àwọn yòówù dùrù ànábì káńtù ọ̀rọ̀ tí wọ́n ṣe tí àwọn náà wàá oúnjẹ sálẹ̀bí ni òkè ọ̀sẹ̀ mọ́ wọn agbójá ànábì tọ̀ lọ́dún náà máa ṣe èyí tó bá ti wáyà kò sí méjèèjì yìí àdéhùn ti dáhà pé ó ti di haramu nù. ìdá haram allahu shay'an haram samana alábi ló ń bẹ. bọ́lá bá wá ní nǹkan ni gbogbo tó bá ń jáde látara nǹkan náà di haramu ni ó ti di haramu. ti gbogbo ọdún tí ń bẹ láyé tí yẹn máa ń ti ni. wo ní islam yọ̀ǹda fún ọkọ̀ máa ṣe ọdún àwẹ̀ àkọ̀dúnléyà. tó táwọn ọmọ pé abọ́sọ́dún tuntun abọ́sọ́dún tuntun ni wọ́n máa lóṣù mọ́tò náà nìsín. ọdún tuntun tẹ̀ bá wí òun ní muharram first àmọ́ islam ò gbé e kalẹ̀ fún wa káyọ̀ láàyò káńtà ẹyẹ kàmàṣeré bẹ́ẹ̀ kódà ká kí ara pẹ̀lú ẹ̀ àbọ̀rọ̀ sí. tábàdé mùsùlùmí fẹ́ wò pé da oṣù méjìlá là ń lò fẹ́ àwa kà lónìí méjì ọlọ́wà ni a bá jáde méjìlá àwa mú omi tí a bá bẹ́ẹ̀ sọ owó látẹ̀mọ́ ẹ lò èmi àti ẹ oṣù mọ́hà lọ́mù láàmà lò kí oṣù jíra bí wọ́n wá parí òun lé káwa rò pé ẹ máa kú ọdún òní mùsùlùmí o tó ń kú bẹ́ẹ̀ àbọ̀ ọ̀dọ́ o àwọn sálàfù wò ṣe. wọ́n lẹ́nu yẹ́kù yẹ́ omi ṣe dìínà lẹ́nu yẹ́kù hádà lè yọ̀mù dìínà. nǹkan àwọn sálàfù ò bá ti ṣe ọdún oṣù ojú ọ̀rọ̀ yìí àwọn sábì ò gbọ́n ò rí kí wọ́n parí kábọ́sí muharamu fọ́ọ̀sì káwọn akíra wọn pé tọ́ àtúnú yìí o àwọn sábà ò sí ewé rí àwọn sálàbù ò sí bẹ́ẹ̀ yìí tó bá rí bẹ́ẹ̀ àgbọ̀gbọ̀ tí ń di ọjọ́ tiwa náà tó jẹ́ maharam sọ́fà tó parí sí. nígbà bẹ̀ hawla èyí tí wọ́n ti ń tọ́jú fún wa títí ti ń jẹ́ ìwọ̀ fún wa ni pé ajé pé oṣù míì tọ́lọ̀ ń recognize àgbọ̀gbọ̀ kágẹ́ bí ọdún. àwa di lónìí ká ní ẹ ti parí ọdún mi ọdún wo ni kò jẹ́ ìṣẹ́kọ́lọ́dọ̀ náà ọlọ́run mú parẹ́ kò wú ọlọ́run tó wá wú ọlọ́run lọ́wọ́ yàn láàyò fún wa kò mú ọlọ́run ní láyò tó bá dé mùsùlùmí ọ̀ọ́sọdún kankan lónìí. bí ẹ bá sọdún lónìí kó lọ sí báwájú ọlọ́run bá o anabi sallallahu alayhi wa sallam anabi sọlọ ẹnì kan máa pa ìgbìyànjọ kan èsì tó ló pa fọ́dún kan jọ náà anabi ni kò sọ ọdún ìrùn náà nù. bí ẹ bá dán wò tó lọ pa adìẹ kan lónìí torí pé àwọn tí wọ́n ń ṣètò ní òkà ni àwọn kíkẹ́kẹ́ sọ yìí náà kò kò sínú ètò eré tó rẹ̀ múra kẹ́kẹ́kẹ́kẹ́ ọlọ́run ní ojà máa lè kíkàdù alẹ́ jẹ́ lóye tó wí nu. káyọ̀ náà fa ọdún ìjáde pé ọmọ ọdún ọlọ́wà kò sáà rẹ̀. ẹlòmí wa tilẹ̀ kó sọ́ọ̀bù kò lọ́gbẹ́ kan ń sọ ọdún tuntun. ọ̀hún lọ síta bá ti kó yàn yìí kọ́lọ̀ mọ́ bínú sí ọ nítorí pé mùsùlùmí bọ̀rọ̀ mọ́ gọ́ọ̀yà àtẹ́rà náà bèrè wáì. olúwa ni wúwa lẹ́bi awùsàlà rasulahu bilhuda wàdínil haqq lóyún olùfihànhu alá dínì kúlìhì. ọlọ́ọ̀ni ìdí tí mo fi ọlọ́ọ̀ni èmi ọlọ́run ọba òun lòun rán òjíṣẹ́ rẹ̀ muhammadu sallallahu alaihi wasallam òun lòun fi ọ̀nà mọ̀ràn àti ẹ̀sìn òdodo wọ́n lè fi náà ọlọ́wọ́n ni kí ni purpose wò nìyẹn bí yóò gbèsè rẹ̀ hù bí yóò gbèsè rẹ̀ hù alẹ́ lè ní kó lè ṣe. kó fi jẹ́ pé ìsìlámù yìí yóò fi borí gbogbo tí ń jẹ́ ẹ̀sìn ní ìsìn ẹ̀sìn sì láyé ìsìlámù bò mọ́lẹ̀. kí wọ́n gbẹ̀rí ẹ̀ mọ́. ṣètò nínú àwọn ọdún míì ti ń bẹ láyé olóbi ní ìyá yìí dàgbé nísìn. wọ́n tó wá sọ pé a ti ní ìyá tí wọ́n fẹ́ kí èròǹgbà ọlọ́run fẹ́ ni wọ́n tún wá kí o pẹ́tọ̀ àṣírí ìdẹ̀mí o kó lóye sí tàbẹ́ kó gbérí mọ́ ọdún wájú ọlọ́wọ́ jẹ àtẹ̀mísẹ̀mí lérí iye tó wọ́n fún ọ. ẹ ti fẹ́ràn sáà ní Muhammad kò ní gbọ́mọ́ ní Muhammad sallallahu alaihi wasallam pé kí ọdún mi tún ma ẹ̀sì sí lẹ́yìn ọdún tó lọ fún. sọ́dọ̀ dùmọ̀ wọn náà kò ní dùmọ̀ wọn náà kò ní dùmọ̀ wọn náà lẹ́yìn tó fi ọlọ́run ò fẹ́ kí ọdún mi hàn máa láyé lẹ́yìn ọdún méjì lójú tó fà ní Muhammad bẹ́ẹ̀ ó ní káwọn náà gbìyànjú wá sí ọ̀tá náà láyé má káwọn náà pààrọ̀ kó má sí má ládùúgbò tí ń kókò sí má nílé tí ń kókò sí má fẹ́ bá délé mùsùlùmí náà kò fẹ́ yàtọ̀ omi ìfẹ́ aṣọ tó wọ̀ lónìí omi ìtajẹ tòwótòwó àwọn tí káwọn òsì ká eléyìí àwọn náà jẹ sẹ́sà oúnjẹ mi tí wọ́n jẹ ọ̀rẹ́ ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ náà bá o ní sẹ́sà òwe ọdún náà méjì náà ni kò ju méjì lọ ọdún rẹ̀ Mm. àtọ́dún léyà ọdún ti dùn dáadáa bó ti dáa tó ọlọ́ọ̀tún wa sàlàyé bá ti ṣeré bá ti ṣeré bá ti ṣeré abẹ́lẹ́ ọba àlejò ọlá agbọ́niyẹ̀sì mọ́tàfẹ́ni kọ̀ọ̀kan wọn náà wọ́n mọ̀ lọ́wọ́ ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallam subhanaka allahumma wa